الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاق العليم القابض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ̀wọ̀n wípé àdìjọ kú ojúmọ́ a kú ìmúrasílẹ̀ oṣù ròmùdán tí ó ń parí lọ yìí àsìkò ń kúpalẹ̀ mọ́ ọdún aláà jẹ́ kí ó bá aláyọ̀ àti àlàáfíà insha Allah ẹ káàbọ̀ sí orí ọ̀tún ètò tí a pín ní ẹlẹ́sìkò fìdíìn ọ̀làdùnmí bèrè ló pọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà hmm. ìbéèrè tí wọn kò máa fi ṣíde òun náà ni wípé oníbèrèbèrè wọ́n ní kí yorùbá ń jọ sahur lọ́wọ́ tó a jẹ́ pé lápèjúwe àlùfájàrí yọ ní aago márùn ọkọ̀ ọjà ìṣẹ́jú mẹ́sàn-án àbí mẹ́wàá lápèjúwe èèyàn ń jẹ sahur yẹn lọ́wọ́ títí ó fi wá di aago márùn ọkọ̀ ọjà ìṣẹ́jú mọ́kànlá méjìlá tó sì jẹ́ pé àlùfájàrí ti jáde ìyẹn tí wàá jẹ́ tó wá di bí ayá bí ọkọ̀ ọjà ìṣẹ́jú mẹ́tàlá mẹ́tàlá lèyìn sáà ti dánu dúró téèyàn parí téèyàn jẹ wọ́n ní ṣé wíwọlé tí àlùfájàrí tí ọkọ wọlé o ó ti bẹ́gi dí sàúrù téèyàn jẹ àbí ó ti ba síyámù rọmọdán nìyẹn jẹ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa baad asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا قال دعوت في الدك جاتي ولسه صيام وبر سنة كان في الليلة حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر كي يبقى سيسالي إباتي أمي كانوا رواسك من الجمعة أتم الصيام إلى الليل أنا جاي ẹ máa mu títí tí òwú funfun yóò fi hàn yàtọ̀ sí òwú dúdú ní ìgbà tí àlùfáàjà rí bá yọ ẹ mọ òwú funfun hàn yàtọ̀ sí òwú dúdú òun ni pé títí tí àlùfáàjà rí òdodo fi yọ tí àlùfáàjà rí òdodo bá ti yọ ìmálẹ̀ ni tó jáde láti inú òkùnkùn ẹ gbọ́dọ̀ dá jíjẹ mímu ẹ gbọ́dọ̀ dá dúró ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tó bá ti mọ̀ wípé àlùfáàjà rí ti yọ kó dá jíjẹ àti mímu dúró kọ́dà ṣáájú eléyìí ó ti yẹ ká ti dá jíjẹ àti mímu dúró kó tó di pálùfájà rí yọ lódiwọ̀n irú àkókò tá a lè lò láti ké bí ọgọ́ta àyà nínú alukur'an ìyẹn ní kégbà tó ní àlùfájà yọ márùn kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ó kéré jù kí ti dá gbogbo ìwáṣẹ pé ká máa jẹ́wọ́ ìgbà tá ìfájà rí yọ nítorí pé ká máa ní mọ̀ ṣe nǹkan lẹ́yìn àkókò báyìí tí wọ́n wá ń ṣe di gbèrígbèrí àkókò yẹn kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀bẹ sínú rẹ̀ ń jọ́kan náà ni. ìlànà nàbì sallallahu alaihi wasallam sọ pé karra'i yar'a hawla al-hima yushiku an yarta'a fi. sọ nígbà tí gbàgede kan bá wà torí kí wọ́n pa darandaran láṣẹ pé má daran wọnú gbàgede yìí o hmm. wọ́n ní èmi ò ní daran wọnú ẹ̀ ṣùgbọ́n gbogbo àyíká bẹ̀ ìbùdaran ni fèmí. ọba ti ní gbogbo àyíká bẹ̀ ló ti máa daran ẹ̀ràn padà wọnú ọgbà wàá lọ sí ṣẹlẹ̀ Hmm, sòrírù rẹ̀ náà lẹni tí ń jẹun wọ ìgbà tí àlùfájàrí fẹ́ yọ kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ ṣẹlẹ̀ tó ṣe é pé yọ padà jẹun wọ ìgbà tí àlùfájàrí yọ hmm. tó bá yẹ kó bá mọ̀ dájú sáká pé ìgbà tí àlùfájàrí yọ nù pẹ̀lú àmì àti ìpèpè fún sọ̀lá onítìwọ́n akọ láti dájú jẹ nínú rẹ̀ dúró kó tó di pé àlùfájàrí yọ ọ̀hún àmọ́ àmọ́ ìjọ wọn ìgbà tí àlùfájàrí yọ kọ́ gbàgbé ẹ̀ pé mo ní síyàmù lọ́jọ́ yẹn o wàá wá sírò iye ọjọ́ tó fi ṣe báwọn wàá san padà lẹ́yìn ìgbà tí ọmọ báwọn bá tán ọlọ́run mẹ́jọ ká fi àìmọ̀ kan ká fi hàn ara wa léèmà sọ̀rọ̀ pé òfẹ̀sìn lásìkò ẹ̀sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ náà lọ́nà ti pọ́ láṣẹ kẹsẹ̀ pé kí wọn kàn máa gbára gbóná fìyà jẹra rẹ̀ lásán kàn máa gbára dálẹ̀ láì jẹ́ pé ọgbà ládàá hmm. sọ eléyìí jọra. jẹ́sọ́ ọ̀gbìn lọ́ọ́ zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six oní àmì nọ́mbà àti ẹbí kò wọlé sí ìbèrèbèrè kan àbíkejì lórí ètò ẹ lóko yìí o wàlẹ́yìn sálámù rahmatulah ó kọ́ yín. Orúkọ mi ṣe sáàtà nìkan lẹ́yìn máa tẹ́kọ̀ọ́ eré ìròyìn ọ̀sán. Ìbéèrè yín màmá. Mo fi ní akó múra bí. Ẹ ṣeun. Yọba wa láyọ̀ ẹ̀. Àmìnà. Pẹ̀lú rẹ̀ bàbá rẹ̀ ni wọ́n dùn fún. Àmìnà kò fẹ́. Gbogbo tá a ti gbẹ́rẹ́ ni wọ́n ní ọdún ìyá náà lóṣù tó la parẹ́ ní ayé rẹ̀ kọ̀ọ̀kan wa. Ìbéèrè tó bẹ̀rẹ̀ ni pé ṣé o máa fẹ́ fi lọ́wọ́? Mhm. Bẹ́ẹ̀ النبي صلى الله عليه وآله وسلم إن وبالك في الاستنشاق إلا أن تكون صائمة إن تبقى في الصوم سن ولا إن فاسم دادا àfi tó bá yẹ kéèyàn náà ṣe sòyàm nítorí tó mẹsì pé tí omi bá ti lè yọ tó yọ gbọrọ tó bọ sínú lọnà fún ó ṣe àkóbá fún sòyàm yẹn a sì mọ pé ní kínkínní tó fẹ́ sínú lọnà fún gbọ̀n náà pa fa omi símú wọn yóò pè léèyàn mú mi hmm. wọn yóò sì pè léèyàn jẹun nítorí pé omi mímu náà oúnjẹ ni so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànágbè fi hàn án náà létí pé tí omi bá ti lè tara mú tó fẹ́ sọ́nà fún sòyàmù bàjẹ́ so eléyìí náà ní nǹkan tí a lò lẹ́rìí láti sọ pé gbogbo ọ̀fìn kí ń dá mi láàmú asma ń yọ mí lẹ́nu gbogbo nǹkan tá a máa fà símú àbí ìdáná fẹ́ sọ́nà fún a jìnnà sí ní ọ̀sán Ramadan nígbà tó bá di pé òun wọ̀ta sínú ká máa lo oògùn sí ti ń ṣe wá. ìṣèkùnlá ọ̀rọ̀ ni ọlọ́run ìyá ó ti já lọ sí three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókèrè láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá yìí yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six sọ àtà àgbẹ̀ ní nàìjíríà pàtà kóńgóró zero nine zero five one six four five four three eight hello. hello ẹ̀lọ́ ìyá kò jáde lọ́dọ̀ wọn náà ẹ̀lọ́ kọ́ ní o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh tí wọ́n kọ́ ibẹ̀ sí ń pè. ó sọ mi dàrúdì láti oko. ìbéèrè yìí. ẹ̀rí ọ̀rá ọ̀sẹ̀ ni pé arábìnrin ṣe é kí nípa lọ́gbẹ́ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ sí ẹlẹ́rìn ọ̀nà ẹ̀ka àdúgbò pé káwọn ọkùnrin kan nígbà tó wọn fẹ́ dá àwọn àrẹ́gbẹ́ agbáni ọlọ́run tó kí wọ́n lọ gbèsè wá. kí ni ẹ fẹ́ bẹ̀rẹ̀ gangan bẹ́ẹ̀. ǹjọ́ máa ń pé ó ń pé àwọn màlẹ́kà wọ́n kọ̀ torí wọn gbèsè pé torí ilẹ̀ wípé wọn bẹ̀ bu ẹni pé àwọn ọmọ ẹ̀rọ ẹ̀rọ mọ̀ sára wọn ni. lọ́wọ́ kò ní wọ́n ní àwọn màlẹ́kà ló kọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run tó alọ́tọ̀ ọjà àfihàn yé. àkọ́kọ́ iná tó ń pa àlọ́lẹ̀ gbọ́ torí ìṣèjọba takura wọn aláwọn <laughs> bá sọ nípa màláìka ó ní láyà àsùn ọlọ́hàmà ọ̀mọ̀rọ́hún ọ̀rẹ́ fàálù ní má yóò mọ́rùn wọ́n yẹ takọ lọ nípa tó bá fi pa wọn láti rìn kọ́ inú tí ní kó ń ṣe gan ni wọn máa ṣe. Hmm. ọlọ́run tó sọ nínú àyà mi oníláyà ìsìdọ̀kọ̀ oníhòòrò ọ̀wọ̀l wọ̀hún màláìsà kì í wí kọ́lọ́run tó sọ̀rọ̀ hmm. àṣìṣe ọlọ́run ni wọ́n máa fi ṣiṣẹ́ wọ́n hmm. máa fi ṣe wà o. bẹ́ẹ̀ bá sọ fún yín wọ́n pè tán fún yín pé ọlọ́run ní ká màláìkà lọ bu ìpẹ́ wá àwọn màláìkà lọ wá rán àwọn màláìkà wá débẹ̀ àbá àwọn màláìkà láwọn lọ àbẹ ìgbọràn mẹ láwọn ọyọ ọba nígbà débẹ̀ ìpẹ náà tún rẹ ọràn rí táwọn èèyàn àdáyọ pé tán bá ẹ̀dá tó pé tán bá fòun dá yóò máa ṣẹlẹ̀ ọgbẹwọn pépè máa ń tọpa mọ mi <laughs> àní kò sí kankan hmm. tó tó tó tẹnìkan nímọ̀ nípa rẹ̀ nípa tọpa mọ bẹ́ẹ̀ ni sọmọ nìkan náà bí àbílẹ Ọlọ́run nìkan lọmọ bẹ́ẹ̀ máa gbà náà ṣé nǹkan kan ti ń bẹ tó lè rẹ rí mọ́ màláìka lọ tó mú màláìka méjì sọ lọ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bóyá èèyàn ni wọ́n <laughs> ẹ tó dá ìyàwó ti ara yẹn lọ àlọ ìpínlẹ̀ ọkọ wa torí ẹ gbogbo àlọ kọlẹ ẹsùn tiwa ẹsùn hmm. tiwa kọrọ án ọsùn wọn àwọn àlàyé tẹ bá ti rí nínú àkọrọ án àti súnmọ́ ẹ pàtì ló ń jẹ lóṣù tó. hello. sàmú alẹ́kùn. aleykum salaam wa rahmatulah orúkọ ni yẹn ti ń pè o. orúkọ mi àdìmọ̀tì àti ìlú. naam. ìbéèrè ni wọ́n lọ báyìí ẹni tó fẹ́ yóò tàbí ìlú fún un. Hmm. ó sì ní ọ̀rá di ọmọ mẹ́ta bàbá sì ṣe ẹ̀sìn àtìyá ó jẹ́ àwọn márùn-ún. ẹni yẹn ni for a couple year wọ́n ta gbà nínú six thousand five hundred. hello. hello sọ́ni o wa aleykum salaam wa rahmatullahi wa jẹ́ dínkì ìyá ọ̀pá alámọ̀ láti Ogun State. ìbéèrè yìí. Now, uh, during, during this Ramadan, uh, apá kan wà tí ẹ pé wọ́n ń confuse wọn tí wọ́n á ní kí n béèrè uh, àwọn nǹkan tó ń sọ nígbà tó ń sọ sírì. Kí ni ẹ béèrè lọ́wọ́? Mhm. Wọ́n sọ wípé náà wọ́n sọ wípé ọlọ́run wọ́n kà ń túkúrà ní pé ọlọ́run sọ pé uh, àwa àkọlé àwa ní ibi tí láyé ṣọ̀bá láyé ṣọ̀bá ṣáàdì sí ṣájà ọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ wá ní mùsùlùmí tó ha ìjọba ẹgbẹ́ ń sọ pé fọwọ́ sí wọ́pọ̀ àlẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́ àbí wọ́n tà ń sọ gbogbo ẹ̀ wọ́n kà wọ́n lẹ́yìn yí gbogbo ẹ̀ àkọ́gbọ̀tọ̀ wá fẹ́ yé mi mọ́ ọmọ tó english wa láti fi. kí wọ́n lè fẹ́ fàyọ̀ gangan láì. àtẹ̀kí ni òdodo tó wà ń bẹ̀ nǹkan tí mo fẹ́ fàyọ̀. alhamdulilayi òdodo ọ̀pamọ́ àti káwọn olódò ọ̀pọ̀ nítorí pé ní tí wọ́n pè lódodo ọ̀pamọ́ nígbà náà kọ́ àrùn ìgbà ní ìsúná ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn tí ìyanu tó lọ sọ nípa ẹ̀sìn Islam ló máa ń parẹ́ hmm. nítorí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń bá èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam yẹn tó kó bùkátà láti gbalẹ̀ lọ so ẹni tí wọn mẹ̀sìn tó lóun fẹ́ kó àwọn èèyàn lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n yóò sì wọn lọ́nà wọn hmm. so ẹni tó sọ pé Ọlọ́run pa Adam àti Hawa ò láṣẹ hmm. wípé kí wọ́n má sùn má gìkan kí má jẹ́ ẹnu rẹ̀ àwọn á ní àwọ̀ òyìn àyí pé igi gangan kọ́ lọ́nà sọ pé kọ́ ọmọ sùn mọ́ igi yẹn ní àwọ̀ tó adẹ́gbẹ́ àdáhùn náà gbọ́dọ̀ sún adẹ́gbẹ́ àwọ̀ àwọn náà gbọ́dọ̀ sún mọ́ra rẹ̀ <laughs> onídìí kẹkẹ̀ẹ́ bá yọra yín lẹ́nu lórí òdo tó lòdò bá ń sọ hmm. ẹ̀yin ó gbìyànjú láti gbẹ́sìn lẹ́nu àwọn olùmọ̀ nípa ẹ̀sìn hmm. ẹni tí sọ̀sọ́kù sọ sóhun fokùn bọ̀ yẹn lọ́rùn pé kẹ́ máa gbọ́rọ̀ sọ̀rọ̀ wa ní kọ́ọ̀fíìsì yẹn ẹ lẹ́kọ́ ọ́fíìsì ara ẹ̀ hmm. wọ́n ti mọ ẹ̀rọ sọkúsọ èyí wàá tó wọn gbọ́rọ̀ rẹ̀ hmm. àwọn olùmẹ̀sì ìsìláàmù wọ́n fẹ́ wọn kù ní níbi tí wọ́n pọ̀ dé láyé yìí báyìí hmm. ní gbogbo abẹ́kúta yín bẹ́ẹ̀ àwọn olùmọ̀kúnlẹ̀ tó yẹ kí wọ́n máa nípa ẹ̀sìn ọlọ́ọ̀ wọ́n máa ẹ̀sìn ọlọ́ọ̀ tó yẹ kí a máa lórí àkìtàbọ̀ gbọ̀kúgbọ̀ kí nǹkan tí ò ṣe déédé ọmọ ṣẹ́kù lórí ọkàn yẹn. ilé ìjọ bó ṣe jẹ àwọn ìsọkúsọ ìsọkúsọ náà ló wà mọ̀ sọ́tọ́ ìjọ ọ̀gá ti mọ kíkí ló tún kù. ìsọkúsọ ló kù tí ọlọ́yin jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ bá fi mọ̀nà kó náà tiẹ̀ nímọ̀ gidi kó fi lè máa bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ mm. àwọn èèyàn rẹ̀ náà ní jókòó síwájú mm. àwọn èèyàn rẹ̀ táwọn mm. so torí di olówó ọlọ́kọ̀ọ́ bí káwọn ìwà rẹ̀ náà gbọ́n àwọn èèyàn gbọ́ virus ti virus Hello. Hello. Ọkọ̀ ní ọ̀lẹ́kùn. Ọ̀lẹ́kùn sọlọ́wọ́ ṣùgbọ́n ọkọ̀ ń yọjú ń pè. Yusuf ni láti ìtìánú. Ìbéèrè yín. Ẹ dákun ẹni tí ó gbà rẹ̀ tí wàá parọ́ bóyá láàrin ó parọ́ àmọ́ màá tí wàá parọ́ yẹn ọwọ́ àríláàsì nítorí wọn lòun pa ọwọ́ tó sì tọrẹ tó ń tọ̀hún tó ń bá wẹ̀. àwọn ní dáadáa ṣùgbọ́n ti dín ládàá rẹ̀ kó nítorí pé ó hù ọ̀daràn ìwà rọ́tẹ̀rì yẹn wọ̀ ọ̀daràn lánàá. lọ́jọ́ ìké yorùbá náà sọ̀rọ̀ ní yorùbá náà ní àgbà fún gbogbo àwọn ọ̀wẹ̀sẹ̀ yòókù ẹ̀yìn ìfẹ́ tó máa ń polówó jalè ẹni tí ń purọ́ ó lè fẹwọ ó lè ṣe zina ó lè fọlé ó lè ṣe gbogbo torí pé irú ẹyọ kan tó pa òun gbà tí wọn bá kà mọ yóò purọ́ mẹ́wàá láti tún dáàbò bò rà rẹ. sọ nítorí tẹ́lẹ̀ yìí ó dín ládàra rẹ kù ní àmọ́ kò gba sùúràmù rẹ jẹ tó ń ti pé èèyàn lè máa purọ́ èèyàn lè máa ṣe ké èèyàn lè máa ṣe àwọn wà pálapàla yẹn kó fi wá padà já sí pé òun ò ní ládàá tí ó gbà lórí sùúràmù rẹ ju pé ń gbára gbóná lọ hmm. ṣùgbọ́n àní ní kò san padà anabi sallallahu alaihi wasallam ni man lam yada' qawla az-zuri wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké sísọ tí ó bá fi sílẹ̀ ọ̀rọ̀ èké lílò tí ó bá fi sílẹ̀ tọ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa òní bùkátà sí kọ ọmọ jẹun kọ ọmọ mọ mi sọmọ wùlẹ dára rẹ kankan ṣòṣùgbọ́n àní ní kò san padà àánú ìlà tó lò ní ìjọ rẹ̀ ṣojú. hello. salaam aleykum. aleykum salaam wa rahmatulah. abdulaziz lásìkò yìí. ìbéèrè yìí. ìbéèrè mi lọ báyìí. ẹni tí ìyá rẹ̀ wà láyé tí ò ní àbámọ́ sàkátìrì fìdílì báwo ni wọ́n ti fẹ́ ṣe pẹ̀lú ìyá yẹn àdúrà yẹn gẹ́gẹ́ ló máa yọ fún ara rẹ̀ ní ìbéèrè mi nìyẹn. àbá ọmọ tí ìyá rẹ̀ ní láyé ni wọ́n máa yọ sàkà sí sí orí ìyá wọn. alhamdulilayi tí ìyá wa bá lówó tó ṣe pé wọ́n fi lè yọ fúnra wọn àwọn náà dáyọ fúnra wọn àwọn tó bá sì pé ìlẹ̀ ń tọ́jú ìyá ìlẹ̀ ń pèsè jíjẹ mímu fún ìyá mi bẹ́ẹ̀ ní sísẹ́ ń pèsè jíjẹ mímu náà lẹ́tùn yọ zakato fẹ́tẹ̀lẹ̀ wọn máa ti nígbà tẹ́ bá fẹ́ yọ. nínú ìbéèrè tó síwájú lẹ́ẹ̀kan ni fẹ́ tún fi kún pé bá a ti ṣe wá mọ̀ pa gbòòrò ni àìgbà ni pé ká máa pòórọ́ nígbà tá à ń sọ ṣe wá mọ́ Ramadan agbóró rẹ sì ṣẹ́kù títí láéláé ní gbogbo ọjọ́ ayé wa náà ẹ gbọ́dọ̀ pòórọ́ o mùsùlùmí ìparọ́ o bọ́rọ̀ bá ti ṣe rí ni mùsùlùmí máa ń sọ o mùsùlùmí yìí ṣe ẹni tó ṣe é pé ọmọ pé dúdú funfun o funfun ní dúdú o nítorí pé irọ́ tẹ rí yẹn ó lè ta láàrin ìṣẹ́jú mẹ́ta ṣùgbọ́n yóò padà kú àbíkú ló máa ń jẹ́ mọ́ ẹni tí bá ń pa lọ́wọ́ so kò ní ìpadà bọ́ kálé orí ibú náà ní sì máa kó bẹ́ẹ̀ ní ti bá ń pa ẹ jẹ́ ká fi òdodo ká fi kọ́ra ẹ má parọ́ ẹ má parọ́ ẹ má dọ̀tí ara yín pẹ̀lú rọ ẹ má dọ̀tí ara yín pẹ̀lú rọ ẹ rí rọ pípa àwọn dàbí ọ̀rọ̀ Yorùbá ni tó ní ọjà fífi là pé ni kan ṣoṣo ló máa níyì máa so ǹjẹ́ ká má ti já lọ yín dáńtí ní pé purọ́ ni ẹ ṣubú dànù ni kódà bẹ́ẹ̀ ni ajẹ́ baálẹ̀ gbogbo olú ti bá ń purọ́ kò níyì mọ́ lójú aráàlú jẹ́ pé ìwọ will tẹ́ bọ́ bẹ́ẹ̀ bá tún ní àwọn olùmọ̀ọ́pẹ́ sí ló ó tún jókòó rọ wàláhì òkúta bọ̀ torí ẹ̀rọ jẹ́ ká fi òdodo ká fi kọ́ra ara ẹ̀kọ́ tó sì plan fẹ́ kọ̀ wá ni hmm. má parọ́ má ṣe báyìí má ṣe báyìí gbogbo ẹni rọmọbọ́n ṣé yóò bọ́ ká ẹ̀yìn rọmọbọ́n àbí rọmọbọ́n bá tán kọ́kọ́ mú gbogbo dáadáa rẹ̀ kọ́ máa kó lẹ́nu hmm. torí ìyẹn abú lẹ́ni tí èsì náà àfi nínú oṣù rọmọbọ́n tó hmm. ìyẹn abú lẹ́ni tí ò fún ẹ̀ṣẹ̀ àfi nínú oṣù rọmọbọ́n rọmọbọ́n ẹ̀tàn tó gbẹ́nu agbami rẹ̀ wọ́n ti ẹ̀ ní rọmọbọ́n ò tí ì tàn tẹ́lẹ̀ mi tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí ń fi gbó sínú. ìgbófa ìní ti ń sinú lẹ́yìn gbogbo ẹni tó ti kóró látàárọ̀ ọwọ́ àdí òórùn wọ̀ ọwọ́ àmugbó àbí ètí ńlọ ọmọ tí búkọ ọlọ́tí wọ́n tún bá bàbá ọ̀daràn ìwọ tó o ti jẹun látàárọ̀ tó o ti ṣe kí mọ̀tò wọn kọ́ tí lọ́ọ́ máa mú kí lọ́ọ́ fi àjẹrà rẹ̀ sí. Mm. àbọ̀ ń zì náà tó wọ́n bá bùkà àwọn tí ń bá ṣàgbèrè nígbà sásìkò sínú tó ó ní tó ń fẹ́ fi sínú ni ó ti sanwó lásán lẹ̀ ah, ọlọ́run dákun ṣàánú wa. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ó lu jábí náà tí a fi ń béèrè ìbéèrè kan àbí kejì ní orí ètò ìbákan náà ẹ̀mọ́gbà ìpínlẹ̀ mọ́dà ẹ̀kọ́ wa ní ojú ìwé omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn méjì lè wá ìmọ̀ orí abí ajé ṣe lọ́wọ́lọ́wọ́ ní kékeré ẹ lọ́wọ́. salaam wa rahmatulah ọkọ yìí ẹbí ń pè. abdullahi ní ṣe láti lè rí. ìbéèrè yìí. èmi ń bèrè ìṣáì èèyàn kí bá káà méjì èèyàn ka tẹ̀síwájú èèyàn wá ní àtúntọ́lá èèyàn wá ní kíkẹ́ ètò ọkà méjì èèyàn sì wá tó dìde kí kílá ni èèyàn ṣe alhamdulilayi ó ṣe dandan kó ló sọ láti lọ ìṣá gbogbo sọ láti tá n bá ń ṣe ọlọ́run ẹlẹ́dàá wa ní ká gbàgbé tẹ̀síágùdà alákọ̀ọ́kọ́ la ṣe bíi kákó sọ̀láàtò gbọ́bọ̀ sọ̀láàtò làásù magrib tàbí ẹ̀ṣá àwọn àti lérò pé tẹ̀síágùdà ẹlẹ́ẹ̀kejì ni Laba fẹ́ dẹnu lé sálámù pé àṣà làbá rántí pé à ìjókòó àkọ́kọ́ lélẹ́yìn á dìde lẹ́ẹ̀kan náà á dìde láti mú rákà méjì tó kù à àbí rákà ẹ̀yọ̀ kan tó bá kù tó bá ké magrib ni nígbà tá a bá wá ṣe bẹ́ẹ̀ á sì tashahhud á wá sálámù tàbá tí wá sálámù tán á wá forí kan lẹ́ẹ̀mejì hmm. lẹ́yìn rẹ̀ látún asálámù omi fún ti ìgbàgbé eléyìí tó ṣẹlẹ̀ o ìgbàgbé ọlọ́run ti dá máa wa o bàbá ńlá wa ádámù alayhi salam òun là kọ́kọ́ ẹni tó kọ́ gbàgbé wọ́n gbàgbé pé lọ́wọ́n bá ọ̀pọ̀ ńlá ṣe pé kò wọ́n jìnnà sí igi kan nínú àlùjànnà hmm. igi gàgà lọ́lọ́run ni kò jìnnà sí hmm. ọlọ́run bá kì í ṣẹni tí wọ́n sọ̀rọ̀ di tẹ́wọ́ àjẹ pé obìnrin lọ́gbà lérò lọ́wọ́ bí ìtukùtù tí ẹnìkan béèrè lẹ́ẹ̀kan tó ń tu sáwọn ẹni tó ṣe kó wọn dá nǹkan mà ọ̀rọ̀ á ní àwa òwúrọ̀ ní kí wọ́n jìnà sí àwa ò náà jìnà fúnra rẹ̀ ni ó lájẹ fẹ́ yọ ara kó lára ara tára ó fi sáfara subhanallah ọlọ́run ni kí wọ́n jìnà sí igi kan ṣùgbọ́n nínú ìmọ̀ àwọn ọmọge yẹn pàtó asọpọlọ ni kí wọn jìnnà sí igi kan pàtó táwọn ọmọ torí ẹ wọn àti gbọ́dọ̀ súnmọ́ à ń bọsibọsi pé wọn jẹ ń bẹ. síbẹ̀ mọ̀ pé ṣèpọ́n ló bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún alẹ́fọ̀síwọ́rẹ́ náà Qur'an ó bẹ̀rẹ̀ sí ní táwọn ó bẹ̀rẹ̀ sí ní gbáwájú gbẹ̀yìn ó ti ń sọ fún wọn pé igi yẹn igi àjẹsẹ̀ nìyí hmm. igi téèyàn sì máa bẹ̀ láíláí nìyí téèyàn ò fi ní kú rárá rárá rárá tí ọmọ èèyàn kúkú fẹ́ràn ká máa gbẹ́nu ìgbádùn kí ọ̀rọ̀ wa kọ́ mọ́ padà sí wàhálà so ìgbádùn táwọn arí lálùjá mọ̀ yẹn ní ṣètọ́nù fi sin wọn lójú kòkòrò kó lè bá a máa bẹ̀rẹ̀ láéláé so ká ló dé tó mọ̀ ń tọ́ dá wa tó fi wá sínú ìgbádùn tó fi wá ní ká má jẹun ògì yìí ọ̀rọ̀ ọlọ́run ló yẹ ilẹ̀ yín ọmọ ọlọ́run bá padà pa yín bọ̀ rárá ẹ̀mí padà sí má ńlọ́sẹ̀ ní kí ẹ má jẹ nínú igi àjẹsẹ̀mí torí ẹ̀mí nù mà àwọn òní sọ pé igi yá ni o igi òrókù ni o hmm. ìbẹ́pẹ tí ẹ ní o hmm. máńgò ni o kaṣú ni o Allahu a'lam hmm. gbogbo afọ́ntọ́ sí ìtọ́ tí wọ́n ń sọ fún ọmọ ìtura pé jíba ìpàtó ni ẹ pé nǹkan ń sọ àsọdà ni òní tó máa kọ̀ bọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó rí pé ká mọ orúkọ gíun èésù ńlọ pàtàkì bíi ká ma àṣẹ tó ń fi pa bàbá ńlá wa tí bàbá ńlá wa takò. Hmm. so eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí bàbá ńlá wa yìí ìgbàgbé ló ṣe nígbà tí ṣètọ́ni tó tún rí ìyàwó tàn jẹ hmm. àbẹ́ rí nǹkan bẹ̀ ó rí ìyàwó tàn jẹ pé bá jẹ́ nùgì yìí èyí tí ń ṣe nà sí àfún yìí báyìí kò lè jẹ́ pé ń ṣàṣọdánù hmm. ìwọ̀n àmọ́ nà sí àtọ́wà lẹ́nu àṣetọ́ni èyí tí ò rí ṣe fúnra ara rẹ̀ ò rí ṣe fúnra ara rẹ̀ ṣòwò wá pẹ́lú mi ló ṣe fún àwọn olùmọ́ni òfin mu hmm. tẹ́nìkan bá jẹ́ pé òun kùnà láti gbọ̀nà tó dáa tí fi yẹ̀yàn sòkè sí ẹnu orí rẹ̀ ló ti wá yẹ kápá ń gbọ́ nàṣíà nàṣíà kí lọ́ fẹ́ gbọ́ lẹ́nu ọ̀daràn ó ń bá mọ nàṣíà sòkè tún tara rẹ̀ sí. Hmm. torí de náà ṣe tọ́nù sínú ẹni tó lè wá síyàn lọ́nà tí ó wá dẹnu lẹ̀ fún tí ó máa fọ́ ọ lọ nǹkan ṣe tọ́nù ti sọ náà níjọ́ gbẹ̀ngàn òkè yá ma wípé kí ni mo ṣe fún mo kà pé yín lẹ́fẹ́ dá mi lọ ẹ̀yìn ọ̀bọ pẹ̀lú ara yín sọ̀rọ̀ tá a lé ní náà tó ti pé mo fi okùn sí ọrùn á sẹ́kẹ́sẹ́kẹ́ hmm, hmm. àti bí mo kà pé yín náà ní kí ló ń bọ́ lẹ́fẹ́ ẹ̀dá kùn tíṣe ṣètọ́nù tún á máa jẹyàn lérè tí ó tún máa jarí ọ̀rọ̀ lórí èèyàn pé ẹ̀gbọ́n ni subhanallah tó ń torí di eléyìí báyìí àṣetọ́ni òun ló tan bàbá ńlá ajẹ tó fi jẹ́nu igi tọ́lọ́wọ́n bá ní kọ́ máa jẹ ìyàwó náà jẹ́nu rẹ̀ kọlọ́n ọba ẹlẹ́dàá ó tó wá fi òwò wọn hàn wá hmm. torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n aláì jẹ́ nà ọba ó da ìmọ̀lẹ́gùn wọn lára ẹ̀kíní kejì wọn ò rí òwò ẹnì kejì rẹ̀ so wọn àti tí wọ́n ṣe sáàsì ọlọ́run ẹ wàá gbà láì hmm. so àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́ rí ni pé kálukú rí òwò ẹnì kejì hmm. so ìbẹ̀lẹ̀ náà ti wá ní ìjáde kó láì jẹ́ nà so ọmọ lọ wá sọ báyìí tẹ́ẹ̀fì sèrè àyín lára ní ìfẹ́ tí ìgbàgbé gbọ́dọ̀ ṣe gbogbo àwọn ọmọ rẹ̀ náà ni wọn hmm. torí ẹ ní gbàgbé rárá wọn fẹẹ di màláìka ni hmm, hmm. wọn fẹẹ di màláìka ni àkọlọ mi ó ṣàpù títí kò burú lọ ṣàpù ẹnu rẹ̀ ọ̀padà di tó ṣe wípé kò ṣàpù máa ń jọka náà ni. àkàràmọ́kùnrin wa bẹ́ẹ̀ náà nànẹ́bí ọ̀sọ̀rọ̀ wà àwọn àlejò àlùsọ̀lẹ̀ ànẹ́bí ń bá sọ̀rọ̀ àti lọ lọ́jọ́ kan. ọba ẹjẹ sọlọ́run bá ti subhanallah gbàgbọ́n ti subhanallah anábì padà bàtà nàbì wa padà ó sàtúnṣọ láti yẹn ṣe àti wàá parí lọ́wọ́ ní ẹ̀yìn ìyàn innama ana basharun mithlukum ènìyàn gẹ́gẹ́ bíi tiyín lèmi náà jẹ́ o ẹnsa kẹ́mà tẹ́nsa ó èmi á máa gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe máa ń gbàgbé ẹ ìdá àná sí tó fẹ́ fẹ́ kéré òní tó bá ti rí kí mo gbàgbé ara mi létí hmm. subhanallah ọ̀gá wa ni ó ní èèyàn gẹ́gẹ́ bíi tìǹbù lèmi náà èmi náà máa ń gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa ń gbàgbé tí mo bá ti gbàgbé ara mi létí torí rẹ̀ irú ìbéèrè tárábìnrin ṣe bẹ́ẹ̀ ni ẹ rí i pé ó ṣòro kí n tó máa bá sọ láti lọ́nà ìgbésí ayé rẹ̀ kọ́ máa fìjọ́ kan gbàgbé yóò ṣẹlẹ̀ náà ni ẹ̀rọ akẹ́lẹ̀ máàmù tí ń ti lè gbàgbé jù ẹ̀yin máàmù tẹ̀yìn gbàgbé rárá rárá ẹ̀ wá gbalẹ̀ máàmù má lọ́wọ́ ká dẹ́yìn náà òfó sùn kankan rí tó lè jẹ́ o ti ṣe jẹ́. náà jazakumullahu khairan ya sheikh ẹlọ́run. ẹlọ́run wàlẹ́yìn sàlám wàhánṣẹ́lá wàlẹ́yìn sàlám ní kí àwọn ìgbìmọ̀ wa. ẹ ṣe o. ìbéèrè tó mi fẹ́ béèrè ni pé ẹ dákun sí ìgbà tó ń jẹ pé àwọn tó bá ṣe àdéhùn sí òun ṣe ìjìyà tó ń bẹ fáwọn tó ń kọ́ sáré nǹkan ọ̀sẹ̀ náà. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé gbogbo àdéǹtẹ̀ bá ṣe ẹmúṣẹ kí ló dé nítorí pọ́nà ọ̀sẹ̀ béèrè nípa rẹ̀ tó bá di jọ́gbìn lọ́kìyàmà. wàyí o ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ìmọ̀ pé gbogbo nǹkan tá a bá ti ní lè ṣe tí ò dáa lójú pa lè ṣe ń ṣe lọ́wọ́ kí á màánú kódà nǹkan dáadáa tẹ́ fẹ́ ṣe ni ẹ má ṣe ládùn ṣe ẹ máa nu tọ́lọ́ bá ti ní kágbára yẹn ká ẹjọ́ jẹ́ nǹkan tẹ́ fi jọ ẹni tẹ́ ṣe dáadáa yẹn fún lójú pé ah, ẹ sọ pé ẹ ṣe lé ìtẹ́lẹ̀ fún ah, àtọ́lọ́ fagbára mi ká náà mo ṣe eléyìí gan ló bu ìkún yín yàtọ̀ sí ká ti jánu ká fánu ká pánu lórí pé màá ṣe nígbà tó di àsìkò tó dá tó lè ṣe nǹkan kan àwọn àmọ́ dá lẹ́sẹ̀ dé ẹ̀ ẹ̀dí wọn lọ ní yẹ ẹ̀ ṣe àmọ́tà àwọn ọ̀daràn kọ́ yọ yẹ inú ìbẹ̀rù sì jẹ́ inú aburú tó wà fún kásá dín ká má mú sẹ́ òun náà ni pé yìí máa ń sọ̀yìn àdì múnáfìkì ni ọlọ́run dákun má ṣe wá múnáfìkì. Hello. salaam wa rahmatulah. Ogun yẹn ní ń gbé o orúkọ ní àgbà náà máa bí lọ́rọ̀ láti ìpínlẹ̀. ẹ bá gbọ́n sókè ojú ẹ̀sìn kí n béèrè yín. ìbéèrè mi aláwọ̀ kan ó bí èyí àwọn ọ̀pọ̀ ibi tí àwọn tí wọ́n ń pé lọ́pọ̀ lórí kàtẹ́wọ̀ Àwọn tí wọ́n ti ní àwọn tí wọ́n ti ní wọ́n tó ìgbà ọmọ orúkọ sí lọ́wọ́. Ọ̀tọ̀ tí ó tó dáàlẹ̀. Ó ti yé ẹgbẹ́jì. Bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì. Ojú ìgbàmù pẹ̀lú sí àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ sí kì wọ́n. Ọmọ ọ̀sẹ̀ ilé fún ẹ̀ka ti lé ní. Àwọn àlejò. Alhamdulillah. Ẹni ìhàwọ̀ ní Islam kọ sí àwọn tó máa ń jẹ owó ọmọ níjà àbòsí ìhà tí islam kọ sí wọn ni pé iná ni wọn ń jẹ sínú. ọlọ́ni iná lẹ́bí iná yakuluna amwala al-yatama zulma mm-hmm. innama yakuluna fi butunihim nara wa sayaslawna sa'ira. ọlọ́ni àwọn ẹni tí ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí iná ni wọn ń jẹ sínú wọn o hmm. wọn sì tún wọnà eléjòfẹ́ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmà látàrí ń bí iná lè ń jẹ sínú o hmm. ẹ tún wá wọnú tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmà hmm. tó o sáré pé èèyàn ti jẹjẹ kújẹ báyìí hmm. èèyàn lè dẹ́jú ilẹ̀ kọ́ máa dáná ní èèyàn ò sì lè máa ń nà kọ́ lọ ṣiṣẹ́ tí ó padà mú dèrò iná ń bò bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmà iná le púpọ̀ èèyàn ò sì gbọdọ̀ jẹ́ kó nílà ka ìkọ́ wa jẹ́ pé tó wọ ara rẹ̀ bọ́ sínú iná iná ni ó máa rìn torí ẹ̀já bẹ̀rù ọlọ́run rẹ̀ ló dá wa. قرآن تتصن معي كانت تبهي ليرو قل وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا والله الله يعني تعالى يقول سيسي كان وانو كان وانفو كي كي كي لي لن يعوان ẹ̀rú sì máa bà wọ́n lórí àwọn ọmọ yìí pé bó wọn ò sì bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ yìí sí ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà já lámòjútó lórí dúkìá wọn lónìí hmm. torí pé irú gbá tẹ́yìn bá fi omi kà náà wọ́n fi sàn fún yín hmm. ìwọ bàbá kà ìwà àǹtí ọ̀daràn hmm. tó ti torí pé ọmọ rẹ kú àwọn ọmọ tó ń wá fi sílẹ̀ ẹ̀yin wá dáwọ́ tẹ gbogbo dúkìá ń jẹ́ nítorí pé ọmọ yín ló fowó lẹ̀ bó bá jọ ọmọ yín ṣèṣe bàbá àwọn ọmọ eléyìí torí ẹ̀ bákan náà làǹtí bọ̀dá àwọn ti torí pé àbúrò àwọn ló kú àgbẹ̀gbọ́n àwọn ló kú àwọn gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá ọmọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyàwó ò sì gbọ́dọ̀ wí wọ́n ní àbí ẹlẹ́kọ̀ọ́rún polówó fẹ̀yìn náà ọ̀fẹ́ lọ bá bọ̀dá àwọn níbi tó wà lọ́hùn so àwọn ọ̀dájú olè wọ́n pọ̀ bàjẹ́ láwọn àwùjọ mi yẹn nítorí pé àwọn ń ti wọn olè burúkú ni wọn àwọn sọ pé ọmọ ọmọ gbójúlógún ni ní ti ń béèrè ogún bàbá rẹ̀ torí ẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ máa béèrè ogún bàbá rẹ̀ sí táwọn máa tọ́jú rẹ̀ ni ojú ló ń gbé lógún ẹnu lọ́wọ́ kó gbélé ẹ̀yin dọ́wọ́ kẹ́ gbójúlé kẹ́ mọ́ gbẹ̀mùlé ẹ̀yin ti gbẹ̀mùlé ẹ̀yin ti gbẹ̀mùlé ẹ̀yin gangan ló lè akérèmọkùnmọ̀ wá ọ̀yẹ́ká lọ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa owó jẹ́ pé tẹ́ bá kọ ẹ̀ ní kó lọ bì kan inú adé tó fi fẹ́ tó fi jẹ́ pé ọmọ ọlọ́mọ níbi ọ̀nà tí ó tara ń pè lọ́mọ òrukàn wọn náà lọ́mọ tí bàbá rẹ̀ bá kú ṣáájú kó tó di pọ́ bàlágà ọmọ tí ò tí bàlágà tí bàbá rẹ̀ ṣe kú ọ̀nà ń pè lọ́mọ àwọn eléyìí dandan dandan ẹ gbọ́dọ̀ sọ dúkìá wọn ẹ gbọ́dọ̀ jẹ́ kí omi gbígbóná kọ́ dàpọ̀ mọ́ tútù mọ́ ẹ tọ́jú wọn bẹ́ẹ̀ bá lówó tẹ́yìn fi lè tọ́jú wọn lápò ara yín gan wọ́n bá pé ní owó wọn lẹ́ẹ̀bà ti máa tọ́jú wọn ẹ má mójú tí wọ́n ń bùkátà lọ lásìkò tẹ̀ fẹ́ ṣètọ́jú yẹn ẹ sì gbọ́dọ̀ jẹ́ pé fowó yẹn náà gan lẹ̀ lórí pé kàn máa fi tọ́jú wọn lásán láì jẹ́ pé lámòjútó tó péye lórí owó yẹn kẹ́ ẹ dá síbi káràkátà kan eléyìí tó bí èrè àbí kẹ́ ẹ tiẹ̀ bá wọn fi ralé ralẹ̀ lọ́nà tó ṣe wípé owó yẹn ò ní padà wá pòórá àbí zakati gan kò ní padà jẹ tán ọ̀ràn èèyàn ló jẹ́ wíwọ́n tí máa mójútó ọmọ òrukàn kọ́ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ìhà tí islam kọ sínú. wọ́n ní tí hospital kan bá wá wà tọ́ pé iṣẹ́ táwọn yàn láàyò òní ká máa bóbìnrin sẹ́yìn ìhàwọ ní islam kọ ìhà tó kọ ni pé ilé iṣẹ́ àwọn ọ̀daràn tí wọ́n ti ń dáràn ìnirú ọsibítù yẹn hmm. sẹ́yìn mọ̀ pé fi Ọlọ́run ọba ó lórí pé haram oníkásẹ́yìn hmm. èèwọ̀ oníkásẹ́yìn kódà kó ṣe pé ní ẹyẹ lóbìnrin bá ní tọrọ pé àgbèrè lọlọ ṣe panṣágà ni islam ò tún gbà kásẹ̀ hmm. nítorí pé a kì í ṣẹ̀ṣẹ̀ fi pẹ̀sẹ̀ rẹ̀ òfin Ọlọ́run ọba dá lórí pé gbogbo ẹni tó bá ṣẹ̀ ìtúbá ní òtúbá kì í ṣe pẹ̀sẹ̀ náà ló tún wá dá láti sọ fẹ́ fi pẹ̀sẹ̀ tó ti dárẹ́ torí ẹ̀ ilé ìwòsàn kan ò sí tí ọmọ báyàn sẹ́yìn àfikọ́jọ́ lé ọ̀daràn hmm. ilé ìwòsàn kọ́ ló lè mọ́ ilé ìdásínilára ilé ìfipọ́ntì sẹ́ni ìlélẹ́yìn ọ̀jẹ̀ ẹ̀yin náà sì mà ibi wọ́n ti máa ṣẹ́yìn tó ń tó ń pa ọmọ ọmọ wọn nùyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà náà làwọn obìnrin náà làwọn náà máa jẹ́ kí wọ́n bá wọn ṣẹ́yìn táwọn náà tí wọ́n lọ tẹ̀mítẹ̀mí láwọn náà kú pẹ̀lú rẹ̀ torí ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ jẹ́ ká jìnnà sí i gbogbo owó tẹ̀ máa ń ṣe ń pa ń bẹ̀ sẹ́rí tó máa ti pè wọ ní nǹkan kan gbogbo owó tẹ̀yàn bá ń pa ń bẹ̀ kò lè jówó rere o sọyìn náà tẹ́ bá fowó ń tánràn ẹ lè fi wo àrùn hmm. ẹ lè fi wo àárẹ̀ hmm. ọ̀rẹ́ kan lórí pé náà sẹ́yìn bíi sọyìn jọ kan tẹ́ mọ̀ pé ọsibítù ah, iná ti jẹ́ hmm. abẹ́ẹ̀ ah, ni nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá yìí máa ń fàpèjúwe ẹ̀san burúkú tí ń retí ọ̀daràn hàn látàyè ńgbà mi kó tó di pọ́ dàlùkè yà mọ́. jazakumullahu khairan ya sheikh hello. hello. ó kọ́ ìyẹn tó orúkọ mi ni ìbéèrè látàrí ìgbìmọ̀ sọ̀rọ̀. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè èyí mi ni mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àpá wa nǹkan ẹnìkan ó tẹ̀ gbàgbé ó sínú fún mo wá rí sí mu sìgá mo wá ní ọtí bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ sínú ni bẹ́ẹ̀ tẹ̀ mu sìgá ó ní àlùkò á nì ó ní kó lòdì sí pé téèyàn bá dáwẹ̀ tán tó sínú tó bá mu sìgá ẹ dákun mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn tó ní kó bá wẹ̀ jẹ́. alhamdulilayi ìbéèrè náà ń ṣe olóòdo lọ ẹgbẹ́ pàdé kódà nǹkan kan mọ̀ nípa ẹ̀sìn olóòdo gidigidi kódà nǹkan kan mọ̀ nípa ẹ̀sìn tó òbí tá a sì fi lè mọ́pin bá òdo tí máa ń dolódo láàmú náà ní kọ́ wa lè kí ó ènìyàn ọgbẹ́ ìsìlámù yìí rárá rárá. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. waaleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹtí ń pè o. àwọn kìí ní kí láti olùkóso. náà ìbéèrè yìí. obìnrin tí ó bùkátà kí tí yóò ṣẹnu ó wá bùkátà fọwọ́ ìwẹ̀. jábábà ya ni àwọn káwọn obìnrin máa ṣe jẹ́ máa ń àbí rọ́bà ti báyẹn. alhamdulilayi tó ọba ni ìgbọ́n fi rọ́bà so tí ó sì fẹ́ ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ hayab àbí ìwẹ̀ bímọ àmì wọ́n tu gbogbo tí wọ́n dì máa ń pátá porongodo hmm. bẹ́ẹ̀ náà ní sì máa tu tó bá fẹ́ sàlù àlàndójúmọ́ hmm. nítorí pé òfin náà ń dá lórí pé kẹ́ fọwọ́ pa gbogbo orí yín hmm. òwúrọ̀ gbà tẹ́ ẹ fi di irun kò ní jẹ́ kí omi ọkàn gbogbo irun rí yín ṣòro àwa níwẹ̀ ṣòro tù ọ́ láwọn ràn lọ́wọ́ ṣòro wá ló pé fi irun kúnra fún ni attachment èèwọ̀ ní lábẹ́ òfin ọlọ́run kí obìnrin mùsùlùmí ṣe attachment nítorí pé attachment pè fún làánà ọlọ́run pé obìnrin ò sì yẹ kó sí nǹkan tí ó fi rí làánà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa So wọn lè ṣe palming ó ṣe jẹ́rì ó ṣe kínní gbogbo àwọn bíi tí ẹ máa ń kóróró sórí yẹn sọ wọ́n dá sórí dáadáa ó fọ́ gbórí ó jẹ kó náà kan gbogbo kíkíbi ẹ irun tó ṣe ó bàjẹ́ àkọ́bàjẹ́ kẹ́sìn rẹ̀ má bàjẹ́ ni. Hmm. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima kò ní yẹtí ń pè. ya orúkọ mi ni ibrahim hussein kò bẹ mò ń pè láti south africa. na kí ni ìbéèrè yìí. Eh, ìbéèrè mi ni pé tí pásítọ̀ tó yẹ bí àti alẹ́ ìyọ̀ sàtàkùn ìfitiri ní owó látara pé mi fẹ́ bá àwọn tí mo fẹ́ yọ fún mi fẹ́ bá wọn decide ìwé oúnjẹ tó fẹ́ jẹ tí mo lè yọ pẹ̀lú owó tó yọ fún àwọn jẹ̀mọ́ alhamdulilayi ẹ rí i pé ọ̀nà tẹ́yìn gbóbèrè tí yín gbà ó tún yàtọ̀ <laughs> ẹ̀yin ọ̀fẹ́ ti ṣáìd fún àwọn ẹni tẹ́ fẹ́ yọ fún pé ilé oúnjẹ ẹlẹ́jẹ̀ ń tú láti <laughs> òfin aláàbò sọ pé oúnjẹ ẹlẹ́yọ̀ ìsìláàmù hmm. náà sọ pé kẹ́ decide fún wa hmm. oúnjẹ tó bá wọ́pọ̀ láwùjọ yín hmm. inú rẹ̀ lẹ́ẹ̀tì yọ ẹ̀dá lẹ́ni tẹ́ yọ ráìsì fún láyé tí a sọ pé láìsí ọgbọ́n lẹ́jọ́ ni. ẹ̀hán ṣé nítorí tí olóyè wa oúnjẹ náà lẹ́yọ ẹ fi division ẹ lẹ̀ fáwọn. sòtẹ́ bá gbé láìsí fún tó ṣe pé àmàlà ló wù oúnjẹ yóò mọ bí o sì lọ ta láìsí tó fi rẹ̀ lùbọ̀. ọjọ́ ìwé ṣe jẹ ẹ má fún lówó. Hello. Wàhálà lẹ́yìn. Ọ̀rẹ́ yóò sọ́lá wọn lọ́wọ́ gan-an yẹ olóyè adúsọpẹ́ jagun màlúté láti màlúté Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá èèyàn tí bóyá mọ́gì àwa ọwọ́ ẹnìyẹn bá rákà méjì lọ́gbà àti kíráka kan torí inú rákà méjì ẹgbẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì á sálámà ètò ìgbà táwa ṣe sálámà ẹnìyẹn bí tá a ti wá jẹ fún sáfù pé ọjà ọwọ́ àtúnfò olùsáfù yọ sẹ́yìn ọwọ́ àjẹ́ kíráka kan pé tó dábà ní àti ibi tó ti tó sáàpù ní tiẹ̀ kó kíráka kan tó kù. alhamdulilayi ẹni tí ó bá sọ láti lẹ́yìn náà tó ṣe pé kò bá láti bẹ̀rẹ̀ àti lè máa ń bá wa sálámù táwọn fẹ́ pé sọ láti tiẹ̀ ibi tó wà náà ni ti pè é wọ́n ń lọ wájú à ń lọ ẹ̀yìn ara aṣẹ́ tí kì í sara sọ láti tó lè bàjẹ́ ni tọ́lá ti pọ̀ lápọ̀jù ìrìn tó rìn kó tó débi tó ti lọ dé á kó sọ láti gan awọ́gilé kó tó tún bẹ̀rẹ̀ ni torí ẹ̀ ibi tó wà ní kó dúró sí nǹkan tó kàn lè mọ sún síwájú àbí fà sẹ́yìn ọ̀nà ni kò fẹ́ dúró níbi tó ti ṣe déédéé kí nǹkan kan jẹ́ ọ níwájú táwọn èèyàn fi nínú ọgbà wájú rẹ̀ kọjá so eléyìí ò jù báyìí lọ àmọ́ pé àwọn àti torí pé lè mọ́mú ti sálámù kí màmá bọ̀ ẹ̀yìn bí kí màmá bọ̀ wájú láì nítumà kọ̀tọ̀. hello hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò fi pè wọlé dá sí ètò náà padà pẹ̀lú bí àwọn ìpín náà bí wọ́n ti ṣe ń rọra wọn ìbéèrè lè ọwọ́ láti ọ̀dọ̀ Abdulhakeem nílùú Ìbàdàn wọ́n ní àwọn fẹ́ béèrè wípé àwọn darapọ̀ mọ́ sọ̀láàt nígbà tí ìmáàmù tí ó sì bẹ́ẹ̀ parí ìran kódà rákà ọ̀dà ẹja mọ́ ìpele ẹ̀lọ́. Àwọn àdékùn sálámù ọ̀ṣun ìgbà ní ọ̀yọ́ ọdún pè é pẹ̀lú ìfìlọ́ sọ̀rọ̀ láti ìsàlẹ̀ jẹ́ nẹ́ńtà. ìbéèrè yín. ẹ dákun nípa ìbéèrè tí dókítà bá wa dáhùn nípa obìnrin tó máa ń pẹ̀lú ọgbẹ́ nígbà tí àìsàn tó ní ọmọ àtúnú rẹ̀. so for example obìnrin tí wọ́n wá tún mọ́ra àkọ́kọ́ rẹ̀ níjọ́ monday tó dẹ̀ tún rọ tó wẹ̀yìnwẹ̀yìn níjọ́ monday tó wá di irun yẹn padà tó wá tún súnmọ́ra bí ọjọ́ wednesday a tún fún ẹ padà náà ní àti. náà ó fi yé. ìṣàlẹ̀ ojoojúmọ́ náà ni wọ́n máa kí. nítorí ẹ mọ̀ pé òwú àti rọ́bà àti máa ti kò ní jẹ́ ní ọwọ́ gbogbo ara rùn ṣòro fún ara rẹ náà ló di omi lọ́nà láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ pé ti wẹ̀. so òfin ọlọ́run nípa àwọn ọ̀wẹ̀ tí ẹ̀sìn sì mú wa ní jánábà bí ìwẹ̀ hayd bí ìwẹ̀ nifas òun náà ni pé a gbọ́dọ̀ rí alistiaab nínú rẹ̀ alistiaab náà ni kó ní ọ kárí gbogbo ara tó ń tẹ̀wá ní jẹ́ kó ní ó dé gbogbo ara a gbọ́dọ̀ mú kó. ẹ̀lọ́ sàlámù aleykum. aleykum salaam wa rahmatulah. yàrá èmi náà ni mo pè lẹ́ka ẹ bá sọ ìbéèrè nínú yìí mo fẹ́ nípa ọ̀rọ̀ exchange of money mi. sọ ìyára sọ́dọ̀ nípa òun mú èmi ìpàdánù síra wọn. bẹ́ẹ̀ bá ní bóyá bí owó ìlú tí mo wà yí báyìí tó wá tó ń ṣẹ̀ sí náírà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sábà tó ń ṣe dífẹ́ǹsì tọ́jú àti sọ́wọ́n tó máa rí nìyẹn orí ẹ̀. ẹ dákun kí ni kí ni ìdájọ́ ẹ̀sìn lórí eléyìí tí èèyàn lè lóun pààrọ̀ owó ìlú kan sí ìlú kan tó sì tún máa jèrè látara rẹ̀ kókó kókó kókó fún àwọn ọmọ ìlú ìgbà tó wà ó ti yẹ ìyáàbò òfin ọlọ́run eléyìí wọ́n ń pè ní bẹ́yọ̀ olùmúsọ̀ràfà hmm. nínú àwọn tí ó rà fíkì omi wọ́n pè ní bẹ́yọ̀ sọ̀f náà ni pé exchanging money for money hmm. Islam faramọ́ owó tó dáa ni hmm. so ṣùgbọ́n májàmú dé anábì sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé tó bá pé owó oríṣi kan náà la fẹ́ fi pààrọ̀ ara wọn májàmú méjì gbọ́dọ̀ pèsè ara rẹ̀ náírà la fẹ́ fi change náírà awọ́rọ̀ jẹ́ mẹ́sìlẹ̀ ń bẹ mẹ́sìlẹ̀ yẹ̀dẹ̀mbìyẹ̀tì yẹn ni pé one thousand naira fún one thousand naira ọ̀kan gbọ́dọ̀ lé kọ̀ọ̀kan gbọ́dọ̀ dín ilé tí yorùbá máa ń sẹ́wó kó àwọn fẹ́ ṣàjọyọ̀ àwọn fẹ́ sẹ́wó wẹ́wẹ́ àgbowó tuntun tuntun ọ̀gbọ́dọ̀ fún wọn one thousand kó wọn fún nine hundred ìkòsóbó náà jèrè eléyìí ni wọ́n pè ní rìbá o ẹni tó gbọ́dọ̀ rìbá lédè yorùbá nǹkan míì wọ́n tún gbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún ẹlẹ́kejì májàmú kejì ọgbọ́dọ̀ tó yẹ dẹ́ńtì yẹ ọgbọ́dọ̀ sí one thousand lè kún ánkọ lọ padà wá gbà ọwọ́ lọ padà wá gbà ọ̀hún tó ń ti pé one thousand náà wọ́n fún ọ ó tún ti sọ́ di rìbá lábẹ́ òfin ọlọ́run ìyẹn tó bá pé owó oríṣi kan náà anábì wọn ni sọ ìdá kọtẹlẹ sọtà àdéhìí ajínàs sọbi ìyàwó kẹfẹsẹ tó ìdàkànnà yẹ dẹ́ńtì yẹ táwọn owó yìí bá ti yàtọ̀ bíi ká fẹ́ fi rand ti South Africa ká fẹ́ fi gba náírà àbí ká fẹ́ fi náírà ká fẹ́ fi gba rand so ẹ ní sọ pé náírà kan fún rand kan àbí rand kan fún náírà kan ó máa ń pé bí wọ́n ṣe ń sọ pé náírà kan tí yẹn bá mú wa ó tó ogún rand ti South Africa ànábì ní ẹ̀ta bó bá ṣe gbà àmọ́ májẹ̀mú kan wà fún un ọgbọ́dọ̀ dé yẹ́dọ́ndìyẹ́d hand to hand mm. ìwọ òfin lé lọ́wọ́ náà fi tiẹ̀ lé ọ lọ́wọ́ láyé kan náà tẹ̀jọ́ jókòó sí kìí ṣe lọ́kàbọ̀ tó mm. tẹ́ bá ti mójútó lè kìí ṣe haram. Mm. Jazakumullahu khairan ya Sheikh síbí láti máa ṣe lórí insha Allah ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí lè tó tún dá ẹ̀yìn Ramadan ti parí àdúgbò fọ́lọ̀nkọ́lọ̀n kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó sì jẹ́ ká ṣe ọdún náà ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. ọdún pàtàkì lọ́wọ́ àwọn ẹrú náà tí wọ́n ṣe gbọ́ sẹ̀rẹ̀ tẹ̀lé kọ́lọ́kọ́ bá fi sanwó lẹ́sẹ̀ lórí ayé àti lọ́jà gbọ́dọ̀ kíyàmá ọdún pàtàkì lọ́wọ́ àṣẹ ìṣòro tí ó ṣọ̀rọ̀ bí ìgbàdúgbò ọ̀rọ̀jà aláṣẹ àti olùdásílẹ̀ ìrìnàjò sẹ́ńtà ní pápá bẹ̀rẹ̀ lógún ọkọ mi títí ọjọ́ júmọ́ ọ̀sẹ̀ tí a wà ìtàkùn pàdé ní aago mọ́kànlá àárọ̀ ní mo tí wá ní bíi ọlátúbí ọ̀là tó sàlùbáríkà jùlá tó sùnmọ́ akẹ́rọ nínú ọ̀gbà ìjẹ́nà ìpè sálámù aláìkùm rahmatullahi wa barakatuhu.